alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa ghafiri dhanbi ọba tí ọmọ ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ òṣẹ́ṣẹ̀ kan tó yẹnṣẹ̀ tó tóbi ju àforíjì lọ wa qabili tawb ògbéná bá ṣetán pé wọn ọ̀sẹ̀ má ọlọ́wọ́ bá aláàtì ṣetán láti gba tuntun bá rẹ̀ wassalatu wassalamu àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó òjíṣẹ́ ọlọ́run òun náà ni ànábì wa Muhammad wa ala alihi wa sahabi àánú ọlọ́wọ́n bá náà kó bá gbogbo àwọn ará alẹ́ ẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ayọ́mayá mi nínú ẹ̀sìn wa èyí tí a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́yìn òun náà ni alìyásù min gufrani dhunubi maradun min al-amradil qalbiyya ìmá jákàn nínú àforíjìn kẹ́dà ó máa rò nínú ẹ̀mí ẹ̀ ipé ibi òun sẹ́lá wọn bá dé yìí ibi òun bá nǹkan jẹ́ dé yìí ọlọ́wọ́n bá olè fèrè jẹ òun má kọ́ wá múràdà sínú ẹ̀ṣẹ̀ nígbà tí gbà lẹ́mí rẹ̀ pé kò sáforíjì lọ́dọ̀ ọlọ́run kóhun fẹ́ kan kúkú máa sẹ́lọ́n lọ mádìkálù mímọ̀dá kéré ṣayàtì ọfà kan ni nínú àwọn ọfà èṣù tí máa ń ta máàyàn ẹ̀yẹ́ ma yá mi nínú ẹ̀sìn wa alìyáṣó ní gùfàránìlá wà rahmatihi ní ọjọ́ ẹlẹ́ṣẹ̀ kọ́ ma wá gbàbí kanṣẹ́ lọ́hun àbí kọ́ ma ṣẹ̀ àwọn oríṣiríṣi ẹ̀ṣẹ̀ kọ́ ma fi takòtọ́ lọ́hun kọ́ wá gbà lẹ́mí ẹ̀ pé ibi òun ṣẹ̀ lọ́hun dé yìí ọlọ́run olè fèrí jẹ òun máa kọ́ wọ́n fẹ́ kan kúkú máa bàájẹ́ lọ kọ́ wọ́n fẹ́ kan kúkú máa múra rà nínú ẹ̀ṣẹ̀ ọlọ́ àrùn ni maradun qalbi àrùn ọkàn ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọba aláàánú ni ọba oníkẹni ọba tó jẹ́ pé kò sí ẹ̀ṣẹ̀ tíyàn lè fi ṣe ọlọ́run tíyàn bá túbá tíyàn sì ronú pé wàdà kóhun ò sí má tọ́lọ́wọ́ ọba ò lè fèrè jìyàn ẹ̀rí àrùn táwí ò ti sẹ́sà àwọn èèyàn láà يسبب الهلاك في الدنيا والعذاب في الآخرة àrùn yìí máa sókùn fa ìparun ayé fún yàn ìdààmú lé ayé ẹ̀mí ó lé ẹ̀mí ó dúdú kọ̀wá ní sí ìwàkiwà tí ò ní léwu tó bá ti ní àrùn yìí là ọba wa bá bẹ́ẹ̀ tó bá fi lè jáde láyé ọlọ́wọ́n ọba aláwọ̀ wa fi sínú ya rẹ̀ nígbà ó ti gbà pé ọlọ́wọ́n ọba ò lè fèrè jòun ọlọ́wọ́n ọba aláwọ̀ wa fìyà jẹ lọ́wọ́ gbogbo ẹni tí àrùn yìí bá bẹ lọ́kàn rẹ̀ kó lè sàdì ọlọ́run lẹ́yìn náà kó lè mọ̀ dájú pé ọfà ìsù ni o ọfà tí ṣètánì ma ń ta máyà ṣètánì ọmọ sọ fún tó bá ti ta lọ́fà yìí a ní inna dhunubaka kathira ipò ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ̀ pọ̀ orí gbogbo àwọn crimes orí gbogbo àwọn ṣe ọ̀daràn tó ti ṣe lérílẹ̀ ọlọ́run àfihìmà ọmọpọ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ yípọ̀ láyé mú kínú àtòkòfà kọ̀rọ̀rùn kọ́lọ̀run fèrè jìyàn lérí ilé kò sí bó ṣe lè ṣe tó fi ní wọná àṣetáni ní ọmọ sọ bẹ́ẹ̀ tó bá ti tàyàn lọ́fàna àrùn èmi ni jẹ̀má ìdán tàṣetáni bá ti wá ta ọlọ́fà yìí tó ti fi àrùn yìí ṣe ọlọ́kàn ìtókù ọmọ wa sọ fún ọ ni pé fatamata ní dúníyà ma gbádùn lé ayé ma dànkanrú lọ ma bànkanjẹ́ lọ bí ma tàṣà kọbílẹ̀ mọ́ọ̀tì ẹnu ọba tó kù tó fi kú kò tó kú rí pé ọba nǹkan jẹ́ kọjá àlà nítorí pé ọlọ́wọ̀n ọba ò kò lè fẹ́rí jìn ọ̀tẹ́lẹ̀ ma bẹ́ bọ́ ma ṣe bọ̀dẹ̀sà eré ṣíṣe ogun ni ọmọ sí iye ẹ̀mí tó bá wù ọ́ ni ọpa iye obìnrin tó bá wù ọ́ òun náà ni ọba láṣepọ̀ ma jẹ owó ilé ma ta tẹ́tẹ́ ma mú tí lọ àṣítá ni ọmọ sọ fún wọn pé ọlọ́run lè fẹ́rí jù ọ ọtí tó mú ti ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ti pọ̀ ma fagbó àwọn òbí rẹ̀ ma wọ́n lè mà wọ́n kò tó ṣépè lọ tẹ́lẹ̀ ẹ̀hẹ́ má jẹ́ wọn sinmi má wọ́n ní eléyìí ni àpèkọ́ tí èso wọ́n máa pè fún yàn wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí ó ti kọjá àforíjì bọ́ọ̀lù sọ àforíjì wọn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí Allahu akbar ẹ̀yọ́ máa ya àrùn burúkú ni ó ìmá sọ ìyàjò lórí ibú láyé àti lọ́run kọ́lọ̀mọ́sà sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ gbogbo àwọn tá a ti ṣẹ̀sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti bọ̀ wá láti rí ní òkùnkùn gbogbo àwọn ìwàkiwà tá a ti wù ọ̀rọ̀kọ̀rọ̀ tá ti sọ iṣẹ́kíṣẹ́ tá ti ṣe bó ṣe kò tóbi tó bàbá ti láàṣẹ mọ́ ọlọ́run ṣetán láti foríjì àṣírí kó àádọ́mọ̀ lónà kò ṣẹ̀ṣẹ̀ kan tó bá ìbọ̀dìta ẹbọ kò sí ẹ̀ṣẹ̀ kan tọ́ba òun lọ ga gbogbo ẹ̀ṣẹ̀ òun lọ ga gbogbo sí ọ̀daràn a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní kullil ladhina kafaru ọlọ́wọ́n bá ní eré àdínábì bá mi sọ fún gbogbo àwọn olóríṣà àwọn abọ̀rìṣà àwọn ẹlẹ́bọ in yantahu tí wọ́n bá fi ẹbọ lẹ̀ tí wọ́n ṣẹbọ mọ́ yukfar gbogbo èyí tí wọ́n ti ṣe síwájú ọlọ́wọ́n bá ti parẹ́ fún wọn ó ti foríjì wọn wọ́n ti dẹni rè Suratul Anfal Quran eight ayah thirty eight lọ́dọ̀ ti ń sọ bẹ́ẹ̀ ipe àfẹ́lẹ́bọ̀ bọ́bá túbá gbogbo èyí tó ti ṣe ọlọ́run ọkùnrin rẹ fún ọ sọ́run pé ọmọ yé ìpèsè tó ti gbé o sì mọ yé ẹgbẹ́ tó ti wọ̀ bó ṣe ń jáde níbi kan lọ tó ń wọ̀ míì ọmọ yé olólógún tó ti dé sọmọ yé mi tó ti pa nítorí àjò bọ́bá ti túbá ọlọ́run sì pa gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run ọkùnrin fún ọ anabi sallallahu alaihi wasallam anabi sọ fún amuru bunu asu nígbà tó fẹ́ gbà síláàmù ni wọ́n sọ fún anábì pé ah, àmọ̀ ti dára púpọ̀ nínú ìbọ̀rìṣà yìí kò sí ìran ìbọ̀ tá a gbé ọwọ́ sọ fún anábì pé sọ́lọ́ wọn fẹ́rí jẹun gbogbo àwọn táwọn ti ṣe anábì ni àmà alimuta anna islama ya hadimu ma kana qabla anábì ni ah, amúrù síwọ ọmọ ni pé ìsìláàmù yìí tó fẹ́ gbà yìí gbogbo ohun tí yẹn ti ṣe síwájú ní bọ̀rìṣà ìmọ̀ pààrẹ fún yàn ni kò ní sí bọ̀rìṣà kankan nínú fáìlì yàn ma pé yẹn bá gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn ti ṣẹ̀ síwájú bẹ́ẹ̀ bá ti gba islam islam parẹ́ fún yàn ọmọ ya apààyàn ni ọ ayakìlà ni òun náà máa bẹ́ẹ̀ ni wọ́n tó ń gbọ́mọ ọlọ́mọ tó fi ń sógun owó ọ̀fẹ́ ìmọ̀yẹ ọmọ tó ti pa tó ti fi gúnṣẹ́ ọlọ́run rí ọ bọ́bá túbá ọlọ́run fèrè jọ wọ́n tó ń pààyàn arákùnrin kan bẹ́ẹ̀ nínú àwọn tó ti síwájú wa ìpè arákùnrin náà ọ̀pọ̀ àyàn 99 ó lè bá bàbá alàgbà bàbá alàgbà yìí òun òkèwú nǹkan ṣe jọsìn ọwọ́ aṣọ fún bàbá alàgbà yìí pé òun mọ̀ ti pa àyàn 99 ọgọ́rùn-ún ó di ẹyọ kan sọ́lọ́run lè fẹ́rí jẹun bàbá alàgbà ní ọlọ́run lè fẹ́rí jẹun arákùnrin apààyàn yìí lọ́ba kó pa bàbá alàgbà yìí ọ̀pọ̀ àwọn náà lọ́ba pé ọgọ́rùn ọwọ́ alòlè bá afá onímímà onífòrò a onímẹ̀sìn oníṣẹ̀ríà tọ́jẹ́ pé òun kéwú kùn jọsìn tiẹ̀ tòun wá ní à ah, ṣébí ìwọ ti ṣetán wọ́n fẹ́ túbá ọkọ̀ àyàn ọgọ́rùn ọlọ́run ṣetán láti fèrè jìn ọ ti túbá ọlọ́run fèrè jìn ẹ̀yọ́ máa ya ẹ má jàjá kan nínú àánú ọlọ́run ọmọ yẹ ọmọ obìnrin tó ti bá lásìpọ̀ mọ́ ìwọ náà ti wá gbà pé ó ti dáràn ó ti wala yazinun ọlọ́run bá ní gbogbo àwọn ẹni ẹ wa man yaf'al dhalika ẹni tí bá ń ṣàgbèrè yalqa athama ọlọ́run bá ní yóò jìyà lọ́run yóò pàdé ìyà yudha'afu lahu al-adhabu yawma al-qiyamah ọlọ́run bá ní àwọ yà yóò wá pẹ́ ìdàsùkú tó ọlọ́run ní àfẹ́ni tó bá túbá tó lóhun sí máa ẹni bá tó lóhun òsè má ọlọ́run bá ní a sì pàgbò yìí tó ti sẹ́sẹ́yìn á pa rẹ̀ fún kí lọ́wọ́ adé tó fẹ́ jákàn nínú àánú ọlọ́run sọ́tò furqan aya 68 dé 70 ọlọ́run bá aláàtí ń sọ bẹ́ẹ̀ nínú alukur'an ya abdallah wa ya amatallah èèyàn ru ọlọ́run bá lọ́kùnrin lóbìnrin ẹ̀yin lamu bi anna rabbakum gafar ọba yín ọba aláforíjì ni ó sitirun ọba tí ma ń basiri ni ó karimun ọba alọ́rẹ ni ó rahimun ọba aláàánú ni bẹ́ẹ̀ ti túbà ọlọ́run fèrèjì ọlọ́wọ́n bá ní kúlẹ̀ ìbáàdì yàlẹ́dí ní àṣírọ̀fú alẹ́ àǹfúsìn ọlọ́wọ́n bá ní ìrìn ànábì bá mi sọ fáwọn ẹrú mi tó jẹ́ pé wọ́n ti ṣẹ̀ wọ́n ti wá ṣẹ̀ lọ́hùn wọ́n wá tara ẹ̀ṣẹ̀ ra wọn wọ́n ti dá wàhálà ṣe ra wọn lọ́rùn wàhálà ti dé fitina ti dé wọ́n ti kára bẹ̀ṣẹ̀ ńlá ọlọ́wọ́n bá ní bá mi sọ fún wọn pé látàkánátù min rahmatillah ẹ má jákan nínú àánú ọlọ́run inna Allah yaghfiru dhunuba jami'a jami'a ọlọ́run ọba ní òun ọlọ́run gbogbo èyíkéyìí ẹ̀ṣẹ̀ tó bá wù kéèyàn ṣẹ̀ jẹ̀mí à gbogbo ẹ̀ṣẹ̀ pátá lẹ́yọ̀kanlẹ̀ ọlọ́run ló máa ń fèrè ẹ̀jìyà inna Allaha huwal ghafurur rahim ọlọ́run ọba yín ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni bọ́bá tún fèrè yìí tán yóò tún wá kẹ́yìn sọ́tò Zumar Quran 39 ayah 53 lọ́lọ́run ẹnìkan ò ní jákà nínú ìkẹ́ ọlọ́run illal qawmul kafirun àfàwọn ìjọ tí wọn ò gbàgbọ́ nu ọlọ́run àwọn kèfèrí ìwọ gbàgbọ́ gbàgbọ́ lọ́nbẹ́ ọlọ́run ọba ní ìmọ̀ ronú pọ́lọ́run lè fèrí dìhàn ìrònú àwọn kèfèrí ni tó ti sọ fáwọn pé wọ́n wọ̀ náà tí wọ́n bá tọrọ àforíjì wò ní wọ́n náà tẹ̀ Yusuf Quran 12 aya 87 ọlọ́run ti ní ẹ̀mẹ́jà àmà jákàn nínú àánú ọlọ́run anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n hadith al-Qudusi wọn lọ́lọ́ sọ pé yabun adam wọ́n mọ̀ níbi adama lọ́wọ́ balagati dunubuka anana sama lọ́wọ́ balagati dunubuka anana sama kí ẹsẹ̀ rẹ̀ kọ́ pọ̀ kọ́ wá tóbi kọ́ wá dà gẹ́gẹ́ bí gbogbo àwòrán sama ìdí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni pé tọba wo sama ó rí bó ṣe fẹ̀ tó kẹsẹ̀ rẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ kọ́ pọ̀ bí sama ṣe tóbi yẹn súnmọ́ sí tẹ́kifárì tani ọlọ́wọ́n bá ní tọ́ba tọrọ àforíjì lọ́dún èmi ọlọ́ gàfárì tó laka èmi ò foríjì hàn ẹ̀ mayami ìjà kan nínú àforíjì ọlọ́run yìí máa ń ṣokùnfà kéèyàn máa múrara nínú ẹ̀ṣẹ̀ nígbà tó jákàn pọ́lọ̀ lè foríjì hàn ní tó kù tí èso ọ̀sán fún ni pé kúkú máa bà ni lẹ́yìn náà nínú tí fún yàn òun náà ni pé èèyàn ó rojú láti máa tẹ̀lé tọ́lọ́n láti máa ṣe ìbáadà nítorí pé ẹ̀mí ẹ̀rọ ti máa sọ fún pé ìbáadà tó òkùnkùn sí yìí náà tẹ́lẹ̀ náà bọ́bá ṣe tán ìyá náà lọ́padà lọ lè jẹ àwọ òwẹ̀ṣẹ̀ tọ́wà nílẹ̀ rẹpẹtẹ ọ̀wá nílẹ̀ sí ìbáadà mà ọ̀fà yìí sùnmí o jára rẹ gbà jára rẹ gbà lẹ́yìn náà sábàbù al-hirmani min rahmatillah ẹni bá ti já kan kú ọ̀nà àánú ọlọ́run ọlọ́run sì ní sàánú ẹ̀ ẹni bá ti lọ́lọ́run lè fèríjì hun ọlọ́run sì ní fèríjì àmì pọ́lọ́run ní fèríjì yẹn ni kéèyàn mọ pọ́lọ́run lè lẹ́yìn náà ọkàn rẹ̀ ó bàjẹ́ yóò wa dúdú ọkàn wà lè sí gbogbo ṣe é bú tó wà lérí ilẹ̀ kò sí ètò onílé ṣe ń lẹ́yìn náà ó ti pè nírọ́ ó ti pè ànábì nírọ́ ọlọ́run bá ní wa rahmati wasi'at kulla shay ọlọ́run bá ní àánú mi ó fẹ̀ ju gbogbo nǹkan lọ kò sẹ́ni tí ń lè sàánú kò sí tí èèyàn ṣe tẹ́mi ọlọ́run lè fẹ́rí jì abẹ́lọ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọṣàṣì nǹkan rẹ tó ti bàjẹ́ látara ẹsẹ̀ ọlọ́run ṣetán láti tún ṣe gbogbo tó ti bọ́mọ lọ́wọ́ látara ẹsẹ̀ ọlọ́run ṣetán láti dá padà fún ọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh